Ọkà láti ti gbogbo ìwà ìjọ ti méje, wọ́pà méje tó tutù ní wáṣì lórí ìrìnàjò. Ọkà méje ní ọjọ́ ti rí náà àwọn ẹ̀yà ti gbẹ̀rẹ̀. Ṣùgbọ́n náà gbé ọmọ

tí wọ́n lọ ẹ̀rú ọwọ́ kí náà lè tí wọ́n lè nígbà tí wọ́n fẹ́ sọ̀rọ̀ yìí ọwọ́ ẹ̀ ti rúrúrúrúrúrú tí ọ̀rí ọ̀nà mà tí ọ̀nà di rìn lọ́nà yẹn di mọ àwọn di kẹ̀kẹ́ yóò di kẹ̀kẹ́ yóò di tẹ ẹ̀kọ́ kàkí kàkàkì. Yẹ́n ní wáyé tó kọ́ ọ́ tó nígbà gbé kọjá rẹ̀. Wípé ní àwọn èèyàn lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n máa fi lọ ọ̀gá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Wọ́n máa ń bọ̀ bẹ́ẹ̀ lọ́jọ́ àgbà báyìí fún ọ̀la. Bí wọ́n wá sí àlẹ́ yàrá gbogbo àwọn olóyè ó ní mo pè ní ẹ̀yìn olóyè àbúrò ní ìyá ya ẹ̀rọ fún aláìní ọkọ àwọn wá lọ ìrọ́lẹ̀ ẹ̀lọ́ túmọ̀ rẹ̀ ṣùgbọ́n mo mọ̀ pé ẹnìkan ọ̀gbọ́dọ̀ túmọ̀ tó yẹ o kọ́mọ àwọn olóyè ìgbésẹ̀ ọ̀gá òkè náà mi lọ́ba yìí. ẹni tó bá mọ̀ láti tó tó sọ pé èmi ló kúrò ní wáyé ìbáwá ẹni tí ẹ ti pa túmọ̀ àlà ìfẹ̀sọ̀rọ̀ tẹ̀ bá bàbá rẹ̀ ẹ̀rẹ̀ lọ torí pé túmọ̀ àlà àwọn àbúrò àtọ̀wọ̀ rẹ̀ lọ. ẹni tó bá lọ sí àlọ́jọ́ bá lọ túmọ̀ rẹ̀ tó bá tún ní ìlú fún ọkọ̀ bá ti yé o lè dé o lè dàbí ìdáwọ́ bàbá náà. Ọlọ́run ló ń bọ̀ ọ́ Òṣìṣẹ́ bá wà pẹ́ àwọn tó ń kó ìlú káàkiri kalẹ̀ lánàá káàkiri owó àkọọ́lẹ̀ tó ní àwọn gbàgbé lánàá tó ní màlá àwọn ọmọ rẹ̀. Mọ̀jọ́ ìyẹn náà wá jẹ́ àlàyé ìfọ̀n náà sọ́dọ̀ ìlú. Àlàyé ẹ̀ka àwọn ẹlẹ́wọ̀n ẹlẹ́wọ̀n ni àlọ́ ìlú fún ayé sọ̀rọ̀ sọ̀rọ̀ náà ó lẹ́wọ̀n yóò bọ̀ lọ́sàn yìí ṣé bá bọ̀ ọ̀dà rẹ̀ wọ̀n lórí òdodo ṣé nínú rẹ̀ wọ̀n tó bí yẹ mo jẹ òun náà mo jẹ àwọn àtẹ́jọ́ lọ. Èyí ti yé mi nìkan lọ́lẹ́ wọn èyí rẹ̀ lọ́lẹ́ wọn Náà àwọn àgbàdo àti wáyé gbogbo ẹ̀wọ̀n ọba òye kan fẹ́ máa wò nígbà táwọn ẹni yóò kú lọ́dọ̀ ọba ọ̀la ọba lọ́dọ̀ kúrò lọ́wọ́ lẹ́wọ̀n àwọn arẹ́wọ̀n lórí wọn láti tí àlàkáwọ̀ ẹlẹ́wọ̀n tuntun wọn ná aláwọ̀ ẹlẹ́wọ̀n ìkọ̀tọ̀ ìkàwé sọ̀rọ̀ pé ìran àná ẹ̀ ìran àná àwọn olówó àwọn oníkù ní àlọ́bá náà olówó àti oníkù àwọn àná tó ń jẹ fún ẹni tó ń bẹ lábẹ́ wọn ní àwọn ọ̀rọ̀ àná torí kí ní gẹ́gẹ́ wọn fún bọ́ọ̀sì ìjà yìí tó bá jẹ́ àwọn ẹ̀ òun nípa àwọn àwọn tó wà lábẹ́ ẹ̀ wọn. alẹ́ lẹ́ẹ̀kejì àná àwọn ọ̀dọ́ yìí àwọn òṣìṣẹ́ bí àwọn níbọ̀ táwọn gbà bẹ́ẹ̀ lọ́wọ́ lẹ́wọ̀ yẹn máa dá sí i. yóò dàgbà wọn dá. wàdà wọn àgbáyé ọkùnrin méjì wọn wọlé wọn jọ wọ ẹwọn pẹ̀lú àti wọlé tó àyè sọ̀rọ̀ àwọn. wàdà wọn wọlé lálọ́ wọn láti ní ìfúnpá wọn àbá wọn ni bá ní ẹwọn ẹwọn abájú làwọn ayà àmà tuntun nígbà rẹ̀ gbogbo rẹ̀. Àdàtúwà Ayédùkú àti àtìsàkọ̀tẹ̀rà àti àwọn ọ̀dọ́ méjì wọ́n pàdé lẹ́wọ̀n. Ìgbẹ́sọ̀ àwọn ẹlẹ́wọ̀n sọ wípé ìkànnì wọn bá sọ, ọ̀hún bá ànágbà Ayédùkú sọ̀rọ̀ ó sì fún mẹ́rin kìí jẹ́ ìyá ìjọba ọ̀hún. Kí lọ́dọ̀ الله Thank you. ó lágbára púpọ̀ lọ́wọ́ ó ń sáré kíkà ó ní ẹgbẹ́ ń lè túmọ̀ ẹ̀ náà. ẹnu ìbá ní ẹgbẹ́ bí omi tí kàtó ń sáré kíkà ó ní ló ń láti kọ́ ọmọ ẹ̀ pẹ́ẹ́n tó ẹni tí ń sọ pé ó ń sọ bá ti rí àwọn ọmọ aláàlá ó ti pọ̀ fúlà ọkọ̀ mọ̀ láàrin ìyẹn bá dára sí ní rẹ̀ báyọ̀ bíkọ́ ọmọ ẹ̀fẹ́ ní ìkan nínú àwọn olólùfẹ́ rẹ̀ yóò kú yálà ìyàwó rẹ̀ àbọ̀mọ rẹ̀ àlẹ́gbẹ̀ rẹ̀ ní kó fẹ́ràn pọ̀lú ilé ìlẹ́ ó lè sílẹ̀ báwọn ṣùgbọ́n kì í sílẹ̀ tó wọ́n lójoojúmọ́ ẹgbẹ́ ìgbà ìyọ́nù nípa ẹni tó bá làwọn bí ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ní láti bí ìlú bá ọ̀rọ̀ ìgbẹ́ ìgbẹ́ ọ̀rọ̀ ìmọ̀ àgbà náà àwọn tó wà lẹ́yìn àwọn méjèèjì kan ní mọ̀ pọn ọtí jáde mọ̀lá tàbí mọ̀ ń pọn ọtí jáde ìdí ìwà lọ pé. wàhálà àkọ́kọ́ yìí ní àwọn yìí àlejò kan wọ̀ ìhòòhùnà. ìdí ìwà lọ pé èmi nígbà tí mo sùn ìwà àti ìjọsìn láàkó kan lóògùn náà wọ́n ti jọ láàrín àtọ́sọ̀rọ̀. mẹ́tọ̀. Bíbí àti Yusuf àlejò àtọ̀sán láàrin ó wà nínú sẹ́nu ọ̀fẹ́ ìjẹ́. Ìgbè tí máa ń rí ìkànnì wọn náà ló dábàá sí ìlú ìgbà ìlú ẹ̀wọ̀n pa àlejò àtọ̀sán. Ọwọ́ mi lára pé ìwọ ọlọ́dún tó bá ti wá Yusuf àlejò àtọ̀sán nípa tí ó gba àwọn tí ń ṣe ní ìjọba. Ìjẹ́ ìṣe wọn lára yìí pé ní àṣà إني أراني أحمل فوق رأسي خبزا إني أراني أحمل فوق رأسي خبزا yóò di ọkọ bẹ́ẹ̀ ti wà ní pẹ nù oúnjẹ ilé jẹ náírà ó dàbí kẹfẹ bá wà ní náírà lọ ẹbí ẹ lọ kò sí ìrántí ọ̀rọ̀ fẹ́rẹ́ kò sí ìrántí ọ̀rọ̀ ìbílẹ̀ tí yọ̀ mí tí ọ̀rọ̀ fẹ́rẹ́ rẹ̀ bá nàìjíríà ti dà. tọ́lá ló fẹ́ di nàìjíríà lọ́dọ̀ àwọn ará lẹ́bàdàn àní pàǹtì wọn èrè ìdè. náà ló fẹ́ pàǹtì wà fún ẹ máa ń bí ọ̀pá láì bí ọ̀pá wọn ti ju onígun láti ẹjọ́ lọ́la yóò lọ́la kan lọ́lé ìwọ̀n àti fámìlì ẹ̀wọ̀n ìwé wọn àti ọ̀bẹ rẹ̀ bẹ́ẹ̀ gbogbo àwọn afúláṣí bẹ́ẹ̀ tọ̀ wọ́n túbà yìí àwọn àánú àti òbí jẹ wọ́n kò fúláwà lẹ́yìn jẹ tí wọ́n náà wọ́n ti wò bẹ́ẹ̀ lọ́wọ́ jẹ bẹ́ẹ̀ lè gba láìsí ọ̀dọ́ lẹ́yìn tí wọ́n ti wọ́n fúláwà lẹ́yìn lọ́wọ́ níbi wọ́n wà lóko dé ẹni bẹ́ẹ̀ lọ ẹni ti kọ́ ládà wípé mo fẹ́ lọ́ọ́ àkóró ọ̀rẹ́ ìlú ni. Mo gbé bẹ́ẹ̀ lé ṣé ìgbè ní ìlú. Kò sọ pé mo pé ìdílé ní ẹ̀rọ gbé bọ́ọ̀lì àyàkọ́ra láì kọ́ àyàkọ́ra ọ̀nà òwúrọ̀ rẹ̀. Àbí ìrìn àjò bẹ́ẹ̀ èyí tó bá pọ̀ làwọn ń àbí bá mú bẹ́ẹ̀ ní àjọ yóò bá lọ́wọ́ á gbé bẹ́ẹ̀ ní sọ́nà bẹ́ẹ̀ ní àkàrà àbí

wípé yìí lọ jẹ fún ìlànà lórí ẹni kọ́ ọmọ tó yọ wípé lẹ́yìn. Nígbà wọn máa ń lo ìlú kan náà wọ́n á lé kọ́wà lórí ìlú lásán ní ìkẹ́kọ̀ọ́ àjẹ̀lẹ̀ ìlú ẹ̀mí àkóòlù. Àkóòlù báwo ni ìlú mi? Ẹyẹ wa ní ẹyẹ. Ọ̀sọ́rọ̀ ẹyẹ ìlọ́pẹ́ yẹn ń sẹ́yìn. Àkóòlù pẹ̀lú. Àkóòlù pẹ̀lú. Ọ̀nà àìsàn ìdáná ọ̀rẹ́ pẹ̀lú oúnjẹ sí ilẹ̀ ẹ̀kọ́ ó ti kọ́kọ́ yóò jẹ ìbọn náà ní túbúrẹ́ rẹ̀ ní òkè. wọ́n náà ẹ̀yẹ wá dé wọ́n ní tábìlẹ́tì wọ́n ní jẹun fún wa lórí ẹ̀. lọ́mọdé ló ti wá ọjọ́ tàbí ẹ̀ ní ọ̀rá àwọn ọmọbìnrin ní àwọn ẹyẹ ká ẹ̀jẹ̀ á ní sẹ́ni bọ́ ẹyẹ ọmọdé ayẹ ẹyẹ kí gbégbé ìlú gbẹyẹ bọ́ wáyé ẹyẹ máa ń ta ayẹ ẹ̀ lẹ́fẹ̀ẹ́ àti pé iye ò lápẹ̀lẹ́ ní káwá ló bẹ́ẹ̀ lè fi wá máa wá ilé kò lápẹ̀lẹ́ ní lẹ́kùn. Ebi yé ni wọ́n ti mú pé o, ẹ̀yẹ wọn ti ta lẹ́yìn. Ń bọ̀ wá ayé ẹ̀rú bà, àwọn ayé ní. Àti ìta ìta kò ní èdè ìdáná ọ̀rọ̀ ní àdúgbò sí. Àlá àlá ẹ̀ ti. àlàáfíà ẹ̀ka yìí àbújá ìdíkọ́ àwọn àníwájú padà yọ ọjà táwọn ń pè kí ni ìyẹn kí ni àlàáfíà kọ́rọ̀ àlàáfíà bẹ̀rẹ̀ tó rà òsì ní ká bá wọn lọ láti lè yàn bá yẹn fún kùlà àti ṣẹ̀yà nípa àwọn èèyàn sọ púpọ̀ lórí ara wọ́n ti gba ẹ̀rú èyí àdúgbò àti ilé kódà wọn máa ń gbọ́ ẹgbẹ́ ìjọ nítorí wọn lára wọ́n gbà. Èyí tí wọ́n ń pè ní àlá ojúmọ́ lọ́gbọ́ dáadáa àlá nígbà lójú òun òun náà ní òwe. Òwe lọ́wọ́ ọba fẹ́ pa fún ọ̀pọ̀ láì. Tájọ́ àwọn òwe wá àlàyé kàjọ́ kan lọ lójú. Ẹni tó lọ́la ó lè gba àwọn tó yóò wí, ó lè gba àwọn tó ìdí ẹ̀ lórí pé. ولولا كل بعض عمل كل مبارك وعندي رحيم على شغلي ثم على الحميد وهو يرم أصحابه هل الله إلى ما كان يبيع عن في عمر كل كلام له هو دورة دورة هو يرم دورة وهو ثم تقدم بداية بالورمة náà. Ṣé ìyá wa mọ àlá àbí kọ́ máa tún àlá òwò ètò Ṣé ìyá máa tún àlá ọmọ ilé wa òwò ètò yìí? Èyí àwọn ọlọ́sìn bẹ́ẹ̀ ní ìmọ̀ ìtumọ̀ àlá lórí mélòó kan ìdílé àgbọ̀dọ̀ ìdílé ẹ̀jẹ̀ àkọ́kọ́. قضي الأمر الذي فيه تستخبران Yeah náà ní ọba lọ àtúní bí òbí ara àtúní òbí àlẹ. àti láti sábẹ́ni àpọ̀. bẹ́ẹ̀ àti àti ẹ̀ ni wọ́n á tún máa dá? àtúkọ́ máa wá ilé ọmọ wa ọmọ àgbéyà òwe òmìnira nínú àwọn tó ti lò náà. náà àti àwọn Jésù ká ti dá àgbẹ̀ fún ẹ̀dọ́. Ìrọ̀lá ní ọmọ aláṣọ tó lọ lọ àrẹ ọmọ àlá ọmọ àlá ọmọ bá wọn jọ aláǹdọ̀ ọmọ àlẹ́ àwọn oníṣẹ́ ti àwọn ọ̀rọ̀ àgbáyé ọ̀ tí ìrọ̀lá rẹ̀ ṣubú ọ̀rọ̀ àgbẹ̀yẹ èyí náà tó ń wọ́n bá tún lè yẹn. Tí ìrọ̀lá rẹ̀ ṣubú ọ̀rọ̀ ìdájọ́ àkọ́kọ́ ìgbàlẹ̀ yìí. Àlọ́ ọ̀rọ̀ tó lọ bá wọn àdàbọ̀ náà fi kọ́lá sí màá wọn kà àdàbọ̀ láì pẹ́ ẹ̀ pé nígbà tó túmọ̀ ẹ̀ oríṣi màá láti rí pé mákà tí wọ́n ti lé mi tí mo lè rí wọn tẹ̀ máa ti rí màá wọ ọ̀rọ̀ rẹ̀. ọlọ́wọ́ ajẹ́ ọlọ́wọ́ الله رسوله إياها بالحق لقد سمع الله رسوله الرؤيا بالحق عادة لله جميعا ثم رأى هذه أمة ولكن هذه ما هو مكة عن الشيء أي من أوراق أي عمرة أي هاي كل ذي على أما هذا في في من كان يحصل في الدين قالوا لي kọ́kọ́dà sílẹ̀ kọ̀wá lè lè dé ọdún aláwọ̀ tí wọ́n lẹ́nu ọmọ ká fún wa yọ ó mọ̀ àwọn àgbẹ̀ ọ̀gbọ̀gbọ̀ yìí yọ sọ̀rọ̀ kalẹ̀ lórí orí jẹ́ mẹ́rin tó jáde láàbà mọ́mọ́ èyí kó fi kà bọ́lá ti dá ẹ̀ wọ́tọ̀ ṣe ìmọ̀mọ́ náà lọ jáde ayọ́ ẹ̀rí bẹ́ẹ̀ ọkàn kò bí lè ṣe é ṣe é náà ọmọ òní yá lọ sọlọ lọ ebi wọn lọ lé ìgbà bá wọn wọn náà àwọn wọn náà wọn tún wọn dá wọn wọn dá aláàbẹ ọdẹ o. àlẹ́ tí wàá sọ sọlọ lọ wọn ní ìgbé tí ìgbà mo láwọ wọn kà tí mo méjì kọ wọn dá wọn kà fún mi. àtúmọ̀ ọba ọba dàgbẹ́ àkọ́tọ́ ni wọn sọ pé ṣùgbọ́n bẹ́ẹ̀ bá wọn kà tí mo fi kú lẹ̀ bẹ́ẹ̀ ni wọn lọ fún wọn kà bẹ́ẹ̀ ni wọn lọ fún wọn yá ọlọ́dọ̀tẹ̀ ní ọwọ́ kan sọ́nà ọlọ́wọ́ àlè. ọlọ́wọ́ náà náà yà sàrẹ̀ sí làkọ́lẹ́ ọlọ́wọ́ lọ́wọ́ lọ́sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn àti kápọ̀. Thank you. محللين ركوبكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا. قال لك يا بيت رحمة الله ó ti wà nínú tí o ní àwọn ọmọ díẹ̀ nínú ọlọ́ọ̀kí ojú ọ̀rẹ́ máa ń lọ sí ọ̀rẹ́ rẹ̀ fún ìrìnàjò sọ́ọ́dí. ṣé wọ́n gbé ọ̀dọ́ lọ ìlú ìlú àwọn ọ̀dọ́ ní ilé mọ̀ gbà ìmọ̀ wọn lọ́wọ́ wá sí ìmọ̀ àwọn ọ̀dọ́ lọ àwọn ọ̀dọ́ lọ fún ọ̀tún àná ló jẹ́ pé kò sí òṣìṣẹ́ tó bẹ̀rẹ̀ ṣẹ́ bá wọn àná lọ tó kọ̀ọ̀kọ̀ wọn láti ẹni wọn lọ́la jẹ́ òṣìṣẹ́ wọn tó sì lè jẹ́ lọ bí wọn ṣẹ́jọ́ ọ̀tún wọn lọ́la yóò náà wọn lára àdáwọn oníkàtà níbẹ̀ ìyẹn ló lé ní gbogbo àwọn ẹgbẹ́ lọ́wọ́ láti sọ pé wọ́n mọ̀ sí wọn àwọn ìgbìmọ̀ lọ́sẹ̀ náà ẹlẹ́ẹ̀kẹ́ nínú ọlọ́dún ń bẹ́ẹ̀ ń gbé yàn wọ́n túmọ̀ àlá tàbí kọ́kọ́ túmọ̀ àlá àti kọ́kọ́ nípa káàmà túmọ̀ àlá ni pé yọ́ máa jẹ́ yọ́ máa jẹ́ túmọ̀ àlá ó túmọ̀ wáyé. ọgọ́jà lórí sọ wípé àyókíà ní àwùjọ kálálà tó mú wa rẹ̀ sí kálálà tó mú wa fẹ́ yí ọlọ́pàá bá ló kí ìyá máa wà lọ ọkọ máa ń jẹun lórí tí kì í ṣe alẹ́ lọ ìyàwó tó bá máa ń kọ láti máa ń lọ wà pé ọkọ rẹ ní ìyá ń jẹun lọ kan lè dáa bẹ́ẹ̀ náà ìyàwó bá ní oṣù lára bóyá kọ̀ọ̀kan ní láti yẹ lọ́ba lára ìgbé yá ìgbé kan ìgbé lọ ìgbé kan lọ́wọ́ àyàrẹ̀. Alábìwá sọ̀tọ̀ náà wà lè wọ̀. Ó ní àṣà tó dára nínú ìlú sí àwọn ẹ̀kọ́ yìí. Ó ti ta ló wà sí ìrìnàjò lọ́wọ́. Ọwọ́ ló ti wà. Ìjọba ló ti ká ṣe ti ọ̀gbẹ́ lọ́dọ̀ rẹ̀. Ẹlẹ́sìn wà ṣé o mú mi ní ìṣẹ̀lẹ̀ ọ̀ọ́. Àwọn alábìwé ni aláṣẹ́wó ní ìṣòkòó yìí. Aláṣẹ́wó ní ìṣàmùwà. Aláṣẹ́wó ní ìṣ tẹ́lẹ̀ gidigidi ká yàwó lọ sí bàbá kí ló dé ọmọ náà lọ sí náà kí ó ká kú. yàwó lọ sí ọmọ jẹ láti rí kàtẹ́lẹ̀ kí ló dé o ẹ ọmọ yẹn sáwọn yẹn lọ bọ́lá yìí bàbá bẹ́ẹ̀ ká bá bá tó ní kó kàtẹ́lẹ̀ o ti máa ní kọ́lọ́ gbé ẹ̀rọ ẹ̀rọ ìjọba kò tẹ̀ tọ́ lọ wa. náà tẹ́lẹ̀ ká bá dà pé wọ́n ti orí ìmúlẹ̀ kan náà pé ó ẹbí yóò ta ìgbé àbọ̀wá lórí òkè lọ́ba jábọ́ wà ìbí ìjábọ̀ ẹ̀ka jábọ̀ lórí ohun tó kọ́ láti lọ́gbọ́ ní ọkọ̀ jẹ. Ẹgbẹ́ lórí ìdúgbò yìí má àwọn àdá máa kọ̀ sí. Lórí ọba ńlá yàrá ikú òní ìbọ̀wọ́ náà tó kọ́ ìmọ̀ rẹ̀ tó wà látọ̀ ńlá ó ní yóò kù yé kọjá mọ́ lórí lórí yóò lọ ọba ẹni pẹ́ tọ́ ọba ẹni jábọ̀ náà láti gbé lórí lórí ìjọba mọ́lá lọ́wọ́ ọbẹ̀ máa ń dórí ẹ̀ ó ti máa dàbí wọn láti ṣe mọ̀nà ó yẹ kọ́lá dé láì ṣe kí ìmúdé rẹ̀ lórí tọ́lá ẹ̀ lọ dé náà ẹ̀ pàpà rí ìgbọ́rọ̀ lórí ẹ̀ ti pé anáṣìlọ yìí pé àwọn ẹ̀ lọ tó ṣe náà ṣe ìgbìyànjú láti àti ọ̀sẹ̀ akẹ́kọ̀ọ́ máa bá ìṣòro wa tí ìbá ṣe ìṣòro ìṣòro ìlànà ìlẹ̀ ìṣòro yí ọ wọlé kọ́ máa dé ìbọn wọn àti wàá sáájú mi lọ ní ọ̀rá ìdí kankan èyí ò yá ẹni kankan tó tó àti èyí tó àti ọ̀rá ó sáájú mi rẹ̀ sáájú mi àwọn ọmọ rẹ̀ ó sáájú mi ìyàwó ẹ̀ ọ̀rọ̀ tó tún yà ọ̀rọ̀ tó tún máa ń jẹ àti sáájú mi lóde ó sáájú mi lóde ó sáájú mi lóde ó sáájú mi lóde ó sáájú mi lóde máa wọ àdá ó sáájú mi kí èdè máa wọ̀ lọ́dọ̀ ọlọ́wà rẹ̀. Wọ́n lè máa bẹ́ẹ̀ lé ìgbà tí ó sì máa tó bá ti dé ẹ̀kọ́ lọ́rẹ̀. Tó bá bàtà tí ìṣe máa wà ní ẹ̀kọ́ lọ́rẹ̀ yóò yẹ àdúgbò wọn. Wọ́n lè máa bá àwọn olóṣèlú bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni ká bá wọ bẹ́ẹ̀ ní ẹ̀kọ́ PhD wájú ẹ̀. Wọ́n ti bá tó bá dé ẹ̀ báyìí, yóò máa ti bá ti. Ẹnu bá ọba mẹ́ta ìwé wọn kà jẹ́ mílíọ̀n ara ẹ̀sìn bẹ́ẹ̀ náà ní ọba wọ ọkọ sí ìdílé wọ yóò tẹ̀lé tọ́lá wọ bàtà tí tọ́lá bàtà yóò gbọ́ lọ tọ́lá ilé tó dé ilé tó yóò tó yọ ó pè é torí wọ́n máa wọ̀ pé àtìjà ọdún náà ìṣẹ́ náà àwọn ọdún wà wá pẹ̀lú bá a náà sọ wípé. Àlejò ìdẹ́kẹ́kẹ́ nínú yín báyìí ti máa ń paláyà nípa tó sùn, ọlọ́run àti paláyà kẹ́rù bá yàtọ̀ ọ̀hún ẹ̀ẹ́dẹ́ òpin kí ni bá wá dé. Àwọn ẹ̀kọ́ kau alaminya kalau kau pada lari ayat Allah dan Rasul. Sudah. Nah, baiknya la kabur. Hari kalau di zaman ini, itu untuk jalan ini la kabur. Wow, oh ya, oh. Ini kalau yang jawab ini, kalau dijawab, beri kunci tanah ini. Kalau nǹkan méjì lọ́wọ́ ẹ̀ tọ́ba ládàjọ́ ọgbọ̀n wọn nǹkan méjì tọ́ba ti nǹkan méjì ṣe máa wọ́n fẹ́ àgbẹ̀ yìí ní ọmọ alágbájá nínú mùsùlùmí wọ́n fẹ́ àgbẹ̀ tọ́lọ́lọ́ ara ẹ̀kọ́ láti ìwé ẹ̀kọ́ kíkọ́ rẹ̀ wípé òjìlá. máa tàbí ó lè ti mọ́lá làbúrú wọ́n náà tọ́ka la ń tẹ̀lé rẹ̀ tọ́ka yìí tẹ̀lé rẹ̀ òní òkè rẹ̀ lójú rẹ̀ lójú rẹ̀ rẹ̀ òní òkè rẹ̀ lójú rẹ̀ rẹ̀ òní ìdílé rẹ̀ ti bá tó ti lójú rẹ̀ lọ òní ìbànújẹ́ rẹ̀ rẹ̀ lọ. ẹni sọ yìí pé ó lè ní àwọn yìí náà ẹni náà máa ń rí àwọn àlá kan ẹni tó bá yìí mọ̀ tó ti mọ́ bá yìí. olùmọ̀lá aláṣẹ tó ti ṣe owó aláṣẹ aláṣẹ àyàlẹ́yà nínú àyẹ̀dára olówó mi lọ́rùn dòkì lọ́dún balada balada báyìí wáyé olówó mi lọ́rùn dòkì lọ. yẹn tó tó lọ ẹ ọ ẹ ẹ lọ bá ní púpọ̀ máa ń sí púpọ̀. àti ìyá àti ìyá ìṣòro gbogbo tí máa ń bẹ̀rù bá mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lẹ́yìn ìgbà tí mo ti wá gbà àti ìwé yìí. Bàbá òwúrọ̀ ilé ha. Èmi kò ju ẹ̀ lọ. Gbogbo àwọn àgbà ìwádìí kò ju ẹ̀ ìgbàlá tó máa ń sọ láti ṣe ìjọba ìdè. Ọ̀làdà pé kódà ọ̀làdà lórí ìdí àwọn tí ànáyọ̀ ayé tó máa yẹ kẹrẹ ọ̀sán lọ́pàá ẹ̀ lórí òǹgbẹ́ bẹ́ẹ̀ lè. Ẹyẹ wá fi kí wọ́n ń jẹ pé ọ̀làdà lọ́pàá fún ìrìn. Láti ìkànnì wọ́pọ̀. Ọmọ mi bẹ̀rù máa ń. Lẹ́yìn eléyìí, àwọn ẹran. pé ọkọ̀ ọkọ̀ rẹ̀ ló ń gbà máa kẹ́kọ̀ọ́. Wọ́n á Musa ọba ní màá yẹ wọn ọ̀pẹ ní ara ọ̀dàdé àwa yẹ ọ̀yọ́ bẹ́ẹ̀ ní ọ̀dàdé àwa yẹ ìmọ̀ nǹkan ní ìjà bàbá ní kálẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti máa gbéra ọ̀lẹ́ abẹ́rẹ́ ní kan sí kàkà lé dọ́là kan wọ́n yẹ dọ̀tà ní pásítẹ̀ǹtì wa wọ́n máa pẹ́ lẹ́sẹ̀ ní pé bíbí rẹ̀ yìí ó kù bá ibẹ̀ àyẹ̀wò àwọn àdúgbò náà wọ́n pè é wọ́n ti yọ kúrò níyà ọ̀rọ̀ bí ẹ̀jẹ̀ ti gba ẹwà ìwé ẹ̀kọ́ bá wọn pé ọjọ́ kan wọ́n máa ń lọ ya wa ọjọ́ ká dèrèdèrè náà ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹta tọ́ ọ jẹ ẹgbẹ́ túmọ̀ aláǹgbẹ́ ìkan má kò yọ fún ẹ̀dọ̀ ọ̀fẹ́ pé wọ́n lọ túmọ̀ ẹ̀ wọ́tọ̀ ládàbí ìlú ìmúra ìmúra túmọ̀ ẹ̀kọ́ ẹ̀ àwọn ìṣẹ́ ẹgbẹ́ ìmọ̀ mọ́tẹ́ta tí mo tún yọ ọ̀rọ̀ ẹ̀jẹ̀ àwọn àtúmọ̀ ẹ̀sìn kan nígbà mi ṣùgbọ́n bá a dára sọ́lé ẹ̀gbẹ́ mi bí dáhùn sáré náà tó bá papọ̀ tó o bá yẹ lè lòlò láti lónìí ẹ̀ka ó ká gbogbo lórí mi tí orílẹ̀ ilẹ̀ bẹ̀rẹ̀ lórí mi àwọn orílẹ̀ orílẹ̀ ìlú lórí mi ẹ̀ka ara ẹ̀kí ẹ̀ lọ́wọ́ àti òkiri àti wọ́n fọn kára ẹ̀ kó bẹ̀rẹ̀ lórí mi lórí ẹ̀ tó ọmọ àlọ́ tó fẹ́ tọ́ bá mọ̀ eléyìí ni àlàtúndà tí ìrànlọ́wọ́ lẹ́la tí ó dára ògùn ọlọ́pàá wà ní méjì yóò sùn gbogbo méjì yóò sùn jẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ẹ̀fọ́. àwọn yẹn sọ ní kọ́lá náà aláàbò ẹ̀rọ bẹ̀rẹ̀ sí ilé ìgbẹ́ ẹ̀ṣẹ̀ wà ẹ̀ṣẹ̀ wà ní ìlànà bẹ̀rẹ̀ sí ilé ìgbẹ́ ìlànà ọlọ́run ìlànà ọ̀lànà ọlọ́run ọ̀là káyọ̀ ìgbẹ́ ìgbẹ́ lóye ti pé ẹ̀sìn kan ni ó jẹ́ fún ọ pípọ̀ ọ̀làlà rẹ̀ kó ìrìnàjò ẹ̀wà ọ̀là ẹ̀sìn kan ẹ̀rọ pọ́sùn pé ní bọ́lá lọ́dọ̀. nígbà ìrírí ìrírí ńlá la rí ṣùgbọ́n àjọ̀rántì ìrántì ṣùgbọ́n àlàáfù ìyá rẹ̀ nígbà ìgbà ọ̀dọ́ gbádùn nígbà wọ́n gbàgbé ètò ìwádìí kó wà láti lọ sí kókó bí kó lára ńlá ó mọ̀ á lórí ayé fẹ́ ó mọ̀ á lọ fọmọ náà sí ìyá rẹ̀ kódà nígbà yẹn wò ní ìdí náà pé kó ní ìdí tó ní ìdàrẹ́ ní ẹ̀ka ó kúrú ọ̀sára ó lé kó ojú ìlú ẹ̀ pẹ̀lú pẹ̀lú bàbá yìí kí wọ́n ti dàgbà ìjà náà kọ́ ní pé ní ọba tó fi ọlọ́wọ́n ọba wà lọ́ra kúrò ládọ̀ ìtàn kan sọ pé àwọn òṣìṣẹ́ mìíràn ṣe ìtàn náà kánikọ́ ọ̀làdà tí ọ̀sẹ̀ ọlọ́run kò sí ní ti bẹ́ẹ̀ mi lára lọ. wọ́n tọ́ bá ti lágbára ìtàn sọ pé àwọn òṣìṣẹ́ mìíràn ṣe ìtàn náà lórí bẹ́ẹ̀ náà èyí amálára lórí ìdòkò ní ẹ̀bá ni wàhálà sọ tó sùn lọ tó tó ní bíbá ẹ̀yà láti èyí amálára ti ti máa èyí amálára ti ti máa fún ìlànà rẹ èyí àti máa tó wọn bá ti dé ìdí fún ìlànà rẹ wọn bá wọn lára burúkú omi ńlá orí ìdòkò lọ wáyé orí bẹ́ẹ̀ lọ aṣọ láti ṣí báyìí bẹ́ẹ̀ ni bàbá pé àrùn òmìnira orí bẹ́ẹ̀ lọ máa wà orí bẹ́ẹ̀ lọ.

ṣètọ́nù rẹ̀ fún nǹkan ló jẹ́ pàṣípéṣà náà. Mẹ́wàá bá mi máa tọ́lọ́ bá wá sọ́ra kú òní bí àlàbù sọ́lá ọ̀pọ̀ náà. Ọ̀gá ń sọ Yorùbá, ọ̀gá ń tàgbà sí àtọ̀ Yorùbá ní gbogbo ìgbà ọ̀gá ọ̀pọ̀ náà àlàbù túmọ̀ láì lànà fún mẹ́ta. Lẹ́yìn àtọ́ ti àwọn ìṣẹ̀lẹ̀ mìíràn ṣètọ́ ọ̀rọ̀ ní wọ́n náà àlàbù túmọ̀ láì lànà Oní àná pé kó o tún tọ́ mẹ́ta tó wọ ọwọ́ àlàáfíà rẹ̀ yìí kọ́ bẹ́tọ̀ o. Ìsìláàmù yìí tẹ̀sí ọ̀. Ẹ̀rù náà lọ sí ọ̀sùn kẹlẹ̀bẹ̀ yóò máa àdé yóò sì sùsù. Ẹ̀gbọ́n mi kọ́ akókó sẹ́yìn rẹ̀ jọ ọwọ́ àtúntò ní kó ní mẹ́jẹ lọ́wọ́ lọ́wọ́. Ìsìláàmù yìí tẹ̀sí ọ̀. Bá òun náà ní tọ́ pẹ́lẹ́pẹ́lẹ́ ìtọ́ jẹ́ pé ní tuẹ́. Ṣùgbọ́n tuẹ́ ilé ìlú lọ́nà mẹ́ta. láti àwọn olùkọ́ mọ́wọ́ yóò múlẹ̀ ọwọ́ yóò múlẹ̀ tó bá yẹ kí ní ọ̀nà mẹ́ta ni méjì máa ń fi di ilé sùn. ọ̀rọ̀ ọ̀rọ̀ nà méjì ẹni ọwọ́ àmọ́ ẹ̀kọ́ wà ní náà. wọn ẹ̀dá kí ló bá tó yọ owó sí tó yọ ọ́ nǹkan ọ̀sẹ̀ ẹ̀yẹ tó yọ ọ́ olú àti pé ṣẹ̀gbọ́n tó mú àdáwà ẹ̀ títí tí máa wọlé lára ènìyàn ẹ̀sẹ̀ ìlú tó ọba ṣàkíyèsí ibi tí ọkàn wà oṣù àwọn ará sẹ́yìn ló ti jẹ ìṣọ́lá lè bẹ̀rẹ̀ jẹ́ ọkàn ní ọkàn ní ọkàn lọ. Jẹ́ pé apá àti ìlú akéde yóò ní wáyé náà kúlù bẹ́ẹ̀ tí ọba lè kúlù bẹ́ẹ̀ tí ọba lè máa gbà ọgbà ọba lè máa gbà lóò dání lórí dájú pé ìtọ́jú mi ti yé rẹ̀ láàbíà rẹ̀ ọkẹ́ ẹni tọ́kẹ́ kiri ọ̀mọ olú àrùn àti tẹ́lifíṣẹ́ lórí ọkùnrin fa ìfọgọ́rùn yẹn ọ̀ àwọn èso wọ́n lọ́wọ́ yẹ wọ́n èso fi máa tọ́wọ́ yẹn ti rẹ̀ wọ́n lọ́wọ́ yọ ọ̀rẹ́ àwọn nǹkan ní jẹ́lẹ̀ nínú rẹ̀ lọ́kọ̀ ní kéré láti ẹni gbòòrò láti àtẹ̀wò tó kú báwọn èyí láti lù àtọ̀gá àdáwọn ẹ̀ wọ́n láti ẹ̀ máa wọ̀ èyí lè tọ́lá tó lọ́wọ́ ní àlọ́ọ̀lọ́sọ̀ gbogbo bí wà àtọ́lá gbogbo wọn máa ń pẹ̀rẹ̀ eré àti àtàkì ìlú ẹ̀ àti wọn lọ́lọ́wọ́ bàbá tó ti ọ̀gbìn ẹ̀ lọ́kẹ́ ẹ̀ ẹsìn máa bàbá sí olùdó kankan tí máa bá sọ dẹ́nu yìí tó bá wà lẹ́sẹ̀ kọjá sí àsìkò tí bá ń dájọ́ kó wá pè nǹkan rẹ̀ láti rẹ̀ tó lọ àdáyé. Wípé tó fi kó mẹ́rẹ̀ èyí lánàá wà lẹ̀. Ó pe ọtí òyà látàlẹ́ ní kankan kẹ̀mí nílọ́rọ́. Èyí ló lọ. Ó ti sá lọ lórí pálíwájú nígbà tí ní kókò bá pẹ̀lú náà yóò yọ ẹ̀ka máa sáré wọ́n àwọn ọmọ ẹ̀ ẹ̀ ká lórí gbogbo ẹ̀. lórí dájú wípé gbogbo ẹ̀ tó bá dá ọjà òkùnkùn sílẹ̀ láti fi ìmọ̀ náà dá ọ lórí la. omi ta ọ̀rọ̀ fẹ́ nínú kọ́mbà ọmọ àlọ́ àwọn kẹ́kẹ́ lọ́wọ́ lórí náà wọ́n kọ́ gbà lórí wọ́n tún gbà lọ́wọ́ lọ́wọ́ yóò tún tẹ̀lé àti tó lóko ẹ̀rọ ní ẹ̀rí òkùnkùn ya tí ní àjẹjẹ̀rù máa ń bá wàlá ìtajà wọn bá kọ́ lórí ìlà tó jẹ́ ti pé ọbẹ̀ lọ́wọ́ tó wà kọ́ lọ́wọ́ ẹ̀dá ọbẹ̀ lọ́wọ́ kọ́lọ́wọ́ tó mú kú. tó bá yẹ kí ó ṣe ìlọ́wọ́ ó lò ó bíi ìgbé ti yà jẹ́ bọ́bá wọ lọ́wọ́ ẹ̀dá kú. rí fún wọn lọ́lẹ̀ ẹ̀dá ìgbà tó máa sọ̀rọ̀. lẹ́yìn máa pa ìpínlẹ̀ pariwo owó ẹ̀dùn kẹ́kẹ́ lọ́kà nínú ẹ̀kọ́ nítorí wọn pariwo mọ́ ìkẹ́kẹ́ ká gbogbo ìgbà ní gbogbo ìgbà kì í ṣe yóò jẹ́ ẹgbẹ́ yọ̀ọ́ ọwọ́ àti ẹ̀sìn àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ ayé wọn lò náà ẹlẹ́gbẹ̀ẹ́ ni ọjọ́ ìgbà ni ọ̀n kọ́ ọgbà pé àdájọ́ ọlọ́dún tó kí ìlú lọ́nà ìlú lọ́nà ọgbà bẹ́ẹ̀ náà náà. Sílẹ̀ bí àwọn ọmọ bẹ́ẹ̀ ní ká lọ yìí nínú àwọn àtẹ́sí tọ́lọ́lọ́lọ́.

bọ́yá ìtútọ́ sábà àlàáfíà rẹ̀ kọ̀ fi sábà fi tó ẹ̀ tó àlàáfíà rẹ̀. Omi kíkọ́ lọ́wọ́ máa ń gbà ọ́ lẹ̀ kó lè ya nínú rẹ̀. Wíṣọ́ bá ti di báyìí alájọ́ náà kò ní lọ́rọ̀ mẹ́rin ti. Àyè máa ń dìbò ká máa ń gbé àlàjọ́ bá fáwọn aláyàgbẹ́ tó jẹ́ ìkẹ́jẹ́ bọ̀ ọ́ àní. Ìpínlẹ̀ ọ̀sìn ìdúmẹ̀ rẹ̀ kí ìgbà yẹn ìjọba ti dárí ìgbésẹ̀ ẹ̀kọ́ wa rẹ̀. ẹlẹ́ka nínú fẹ́tọ́ ṣe ọ̀pọ̀lọpọ̀ ìjọba yàrá tó àtàkàwò àjẹ oní àti bẹ́ẹ̀ tó tó sàmúlẹ̀ ẹ̀mí lọ́wọ́ àti ìtúrí káyọ̀ káyọ̀ yàrá lálàmọ́ lálàmọ́ ó làwọn ìlànà àti ìtọ́nù mọ́ lálàmọ́ ó lè wá sí mọ́sálásí ìdáàbò àwọn náà ní kí wọ́n lè kiri aláàbò ní ẹgbẹ́ ìdílé wọn bábá tó lọ́wọ́ ló dà wọ́n ṣùgbọ́n aláàbò ìdílé wọn wọ́n lò lé nílé kan ó lè tọ́ pàṣẹ lọ́wọ́ lọ́wọ́ lẹ́sùn náà ní kí lọ ọlọ́wọ́ lórí yìí kí lọ́wọ́ àyàwó ìgbìmọ̀ tó lẹ́yìn àwọn àti kò kí lọ́yọ̀ àrẹ́bí ibi ọ̀tẹ̀lẹ̀ ọ̀tún lọ́nà ó ní mo rí èsì bí ó ń dìtọ́pù mo wá fẹ́ mo fẹ́ mú mo ti mú lọ́rùn báyìí mo ti mú bẹ̀rù mo ti mú lọ́rùn báyìí àlejò nígbà wọn mú lọ́rùn mo ti fi ọmọ ẹ̀ àti bí ẹyọ rẹ̀ ó ti tù ní oníṣì ìbára ti ní tí ìbá ti bẹ́ẹ̀ orí ìbá tó wọlé lára sílẹ̀ àmàdára ìbá wa pé gbogbo ọmọ wẹ́wẹ́ wẹ́wẹ́ màdínà àti ìrírí wọn àtẹ̀gbọ́ wọn pé èso wẹ́wẹ́ ọ̀dà wà láti lórí ìrìn máa ń dùn ẹ̀sọ̀ bẹ̀bí lára ẹ̀sọ̀ ẹ̀sìn kọ́bí lára ẹ̀sọ̀ lọ́kọ̀ bá kùn lára orí ìbá ti bẹ́ẹ̀ ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà tọ́ba ni wọ́n á lálà tí ò dára lórí bẹ́ẹ̀ yẹn tọ́ o tí ì náà tọ́ báyọ̀ lọ́jọ́ òdòdó yìí sí tọ́ba yẹn lọ́jọ́ òdòdó ìtọ́jú láti tó tí ì di òdòdó ẹ̀ ìyọ̀n ìjọsìn tẹ́lẹ̀ yẹn o tí ì máa láàmú ẹni yẹ̀ láàmú ẹni yẹ̀ tẹ́lẹ̀ kan láàmú ẹni yẹ̀ ọ̀dùn wọ́n ní àwọn onímọ̀ ọ̀rọ̀ tó ń pàdé pé báyìí lẹ́kọ̀ọ́ báyìí ni pé tẹ́sí nǹkan tí ọ̀rọ̀ rẹ̀ sọ sọ́dá abẹ́ẹ̀kà lọ́wọ́ wa ní òkúta yọ. Ẹ̀bọ̀ afẹ́ kí àlàbùkù dáadáa kọ́ pa dàbí ní dídáadáa. Wọ́n náà wọ́n ti fi nǹkan tó yọ ọmọ pa dà. Lẹ́nu lẹ́gbẹ̀ẹ́ tó yọ èyí, bó o ti yí ìrẹ́lẹ̀ kọ́tọ́ ọlọ́run bí mo ti yíra má dà yìí bẹ́ẹ̀ náà ni bàbá ẹgbẹ́ àlàbò kú yìí kú yìí dáadáa fún mi. Ṣékùmá ni mẹ́rin. Ẹ̀rẹ́ ẹ̀rẹ́. Ìdáwà aláàbò kò ní ààrẹ ọ̀rọ̀ bá ìrẹ̀lẹ̀ àwọn àti ilẹ̀ yìí ká náà rẹ̀ ní. Ẹ̀rẹ́ ẹ̀rẹ́ pa. Ó náà ní kó sì dé ibùdó jẹun. Ẹ̀rọ ìgbẹ́ bàbá rẹ̀ orí orí wáyà orí bí àwọn tí wọ́n fẹ́ kú wà lálùú ah. ní ìpínpọ̀ ọ̀gbìn òlera ìdèrí ẹlẹ́ẹ̀kẹ́ àwọn olùdí ìdèrí ẹ̀rọ ní orí orí àlàyé ìdèrí ọ̀la. ẹlẹ́ẹ̀kẹ́ pé pàmílò àhàndùkún ẹlẹ́ẹ̀kẹ́ ọ̀rọ̀ ọ̀pẹ̀jà lọ wọ́n sọ fẹ́ẹ́ dáná lọ́sọ̀ tó pa ọ̀rẹ́ ń bílẹ̀ gbogbo aláwọ̀ ń gbọ́ lá ojúlẹ̀ ní wọ́n ń bá làlọ́ olóòtú jẹun lára rẹ̀ dá ilé ìjọba àbá kọ̀ọ̀rọ̀ àti ìjẹ pé ọgbàlọ́ lára pé mo ní mọ̀ nílé ìdí ọ̀dọ́ ọ̀rọ̀ àti ìjẹ ìwà ló fẹ́ jẹ mọ̀ nílẹ̀ ọba ló fi adìẹ mẹ́fà lóògbé ní òwúrọ̀ kan mú adìẹ gbé ilẹ̀ ọba yìí ní òsì mọ̀ ní. Mọ́tò bẹ́ẹ̀ nìkan. Kí ló ń ṣe? Láti àwọn ẹ̀ka ìbẹ̀rẹ̀ Gracias. ẹtí ẹ̀fọ́ wa lálàá ọ̀nà tí a máa ń gbà tó máa là nígbà padà lọ́wọ́ ọ̀nà tó tó àlọ́yà. ọ̀nà tí a máa ń gbà lálàá tí a máa ń gbà tó máa ọ̀nà àkọ́kọ́ bí ẹgbẹ́ ọ̀nà mẹ́ta alákọ̀ọ́kọ́ àtẹ̀lẹ́ alákọ̀ọ́kọ́ ní àlá tó wà lọ́dọ̀ọ́ ara ẹlẹ́ẹ̀kẹta ọ̀rẹ́ ní àlá nǹkan tó rò tó sùn tàbí nǹkan tí onídìyà rẹ̀ ń pẹ̀pẹ̀ rẹ̀ ní ìgbìyà ayé ẹ̀kọ́ tó sùn. eré ìjọba ti dábẹ́ ẹ̀kọ́ rẹ̀ táwọn òbí ìdẹ́kẹ́ lásán lọ́kàn wà lọ́kàn wọn ara kápẹ́ńtà lórí hámà àti ọ̀ṣun ọ̀rọ̀ láti lọ́dẹ́ bá wà ẹ̀rí bẹ́ẹ̀ níjà lórí bẹ́ẹ̀ náà lòlú la ẹ̀rẹ́ ẹ̀ka ló fẹ́ ẹ̀dá wọn yẹn ti máa tó lórí bẹ́ẹ̀ kọ̀kọ́ nítorí omi kọ̀ ẹ̀ àdìjọ́ tó ti omi kọ̀ ẹ̀ lórí ìgbà rẹ̀ mú lè dáadáa dáìbà ó ní mo ní mọ́tò tó lọ ẹ̀ wá sí omi kùsùn aláǹkó aláǹkó ilé òwò alẹ́ ẹ̀rọ bẹ́ẹ̀ náà ní ká wá ń gbà ní ìdí ìkẹ́kọ̀ọ́ òyìnbó ìjọba náà lórí wọn lóúnjẹ tó pọ̀ má lò ó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbé ní kí ń jà ọ̀la tó tó tó náà ní bí báyìí tó ní máa báyìí yẹlẹ lẹ́yìn tó ní ẹgbẹ́ ní ìdílé ìjàpọ̀ wa mú ilé mi àti ẹ̀ náà yóò àwọn àti àwọn káàkiri fún àwọn ìgbé ẹ̀rọ fún ẹ̀ ìjọba tó bá dá ní ẹgbẹ́ ìlú ìgbẹ́ àwọn tó bá yá eléyìí mo lè tó sùn náà ẹ wà ní ẹgbẹ́ tó máa ẹ̀yìn mọ́ ọ̀nà tí ẹ̀ máa ń gbà tó máa dà ojú ọ̀nà mẹ́rin náà ló yẹ ká tó ní máa fún wa láàrin ìlú náà mẹ́fà ọ̀nà gbogbo. alákọ̀ọ́ ìyá máa fi ayé ẹ̀kọ́ rẹ̀ ní ìtumà ọ̀nà ẹ̀kọ́. a máa fi ayé ẹ̀kọ́ ní ìtumà ọ̀wá kọ̀ ọ̀pọ̀ ìlú kan mẹ́. ìkànnì náà fi dúró ẹ̀ ọ̀rọ̀lọ́wọ́ ọ̀rọ̀ pé wà á sáwọn lè mú ọlọ́run ní ẹni ọ̀mọ́ òmù ọlọ́run ẹ̀kọ́ òmù ọlọ́run ti tí ọ̀nà ìgbà nìyẹn tó fi kùn lórí àwọn sọ́nà wọn á lóògùn. wọ́n wá ní ìtumọ̀ àti ìbálẹ́lá tó bá yẹ òkú. uh, mi o mi ò wá kà jáde àwọn ẹ̀fọ́ máa kà jáde àbàtọ̀ tó kọ́kọ́ báyìí ọjọ́ báyìí tó kọ́kọ́ báyìí. wọ́n kọrin yìí nígbà tí wọ́n kọrin yìí lọ. Àdàbí wọ́n sọ fún pé ìwọ̀n ìjàmbá yá dáadáa díẹ̀ díẹ̀ ìdí díẹ̀ tó ọ̀pọ̀ ẹ̀kọ́ àrídájà fún ìpọ̀lọ̀. Ìwọ́n lọ́pàá táwọn ìlú ìpọ̀lọ̀. Ìlọ́pàá wọ́n sọ pé kọ́ra oríṣi àwọn obìnrin tẹ́ bí àti wọn ní ìwé yá díẹ̀ díẹ̀ yá. tọ́ba ní ìgbò náà ní omi rí láì fún gbogbo ẹ̀dá ẹ̀dá tọ́ba ti pọ̀ yẹn ẹ̀dá náà dáná wa ọlọ́mọ tó ẹgbẹ́ tó kù yẹ ọ̀rọ̀ tó kù ayé wọn oríṣi àná ti tó ní àwọn ìlú náà àwọn ìlú ní orúkọ ń bàtà. Ìgbàlẹ́ àwọn ẹni orúkọ nígbà míì láti máa jùmọ̀ àlè àti kí nà tó orúkọ yẹn tó ṣe lára ìlú. Ìdílé ìwé ọ̀pọ̀ ẹ̀ka ní ìsìn kọ́lára, mọ̀lára, wọ́n máa ń fún ìwọ́sùn ìdí mẹ́rin ìkúnlẹ̀, rọ́ọ̀sì ìgbà, àròsí ìgbà, àti rọ́ọ̀sì àti rọ́ọ̀sì nǹkan mẹ́rin. Ọlọ́dẹ máa rí ọkùnrin tó ń dèrè o, bí máa rí ọ̀sìn, rọ́ọ̀sì rọ́ọ̀sì ìgbẹ̀yìn, àrọ́ọ̀sì náà.

kọ́ ọ̀hún lọ́yà ọlọ́run ní lọ́yà yìí. ọ̀yà tẹ̀lé lórí pé. Àwọn ìgbésíjọ́ kan wọn lálẹ́ lórí ìjọ kan. Bàbá rẹ̀. olùkọ́lá là yìí dáwà nílé ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ ń pè ní ọkọ̀ọba ebe rọ́ọ̀bì rọ́ọ̀bì. olùkọ́ wà nílé ọkọ̀ ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ ọkọ̀ọba ọ̀rọ̀ rọ́ọ̀bì aláàbì mo lára pé bí ẹni pé owó ẹjọ́ nílé ọkọ̀ ẹ̀kọ́ ẹ̀kọ́ ọkọ̀ọba ọmọ kẹ́kẹ́. Oye, فأوتينا بذكر من قطر قال إن ربي لبيت الصواب في سنجي ìmọ̀ tí ìsìn ti wá wọn sílẹ̀ ọ̀rọ̀ ni ó dé ìtò dáa ìlú náà dé ìsinmi ẹ̀jẹ̀ nínú rẹ̀ ní wọ́n ti lọ. àlejò yàrá láti mọ̀ wà nílé lọ́wọ́ ìgbàlá wọn bá ń sọ̀rọ̀ lọ́wọ́ wọn wá ń gbé àdéhùn ìgbàlá wọn. ìtumọ̀ ẹ̀kọ́ náà ní

ti àjọ wàhálà ọlọ́lọ́bì ọlọ́wà gbogbo ìjọba ẹ̀rọ tó ọwọ́

àwọn ìṣòro tẹ̀lé àwọn ìṣòro àwọn ìṣòro ń dá ẹ̀kọ́ àti lọ́dún àgbà ọ̀lẹ́lẹ́yìn ọ̀lẹ́lẹ́yìn ó ti yẹ kó lóbi ẹ̀wọ̀n lóbi bá ẹlẹ́ẹ̀kan ó ti yẹ pé ẹ̀jẹ̀ ẹ̀jọ́ àwọn ọjọ́ àwọn àṣà àwọn àṣà ìgbà mi tí ìyọ́n bá tó pé ẹ̀rú bá ó ti yẹ kó ìgbà ẹ̀rú ti kọ́ ẹ̀yẹ inú ẹ̀rú ní pé ìyọ́n bá. ya máa lọ́nà ojú ìjọba olúgbé bóyá

wá gbogbo àwọn àwọn àwọn àwọn tuntun ìgbọ́n tàbí pé kéré tó bá wá lè bá wá lè fún pé ẹ̀kọ́ tẹ̀lé ẹ̀rẹ́ ẹ̀kọ́ tuntun nítorí ẹ̀rẹ́ ẹ̀yìn lórí rẹ̀ ìjọba àwọn ọmọ yìí lọ́sẹ̀ láti gbogbo yọ rẹ̀ rí wọ́n ti tẹ̀lé ọ̀rọ̀ òkú ti tẹ̀ ní ma báyìí rí ìyàwó ọ̀rẹ́ ní ma báyìí bí àti ìkéré náà ní ma tún máa làpẹ́ ní bọ́bá lára ní àtúntà ọ̀sẹ̀ àtúntò. Ìgbà tó ọ̀rọ̀ ọ̀gá tí máa lára alẹ́ ni ọ̀la, alẹ́ ni ọ̀la lọ́pọ̀lọpọ̀. Tọ́ba tí wọ́n ti ní àkàlẹ̀ sí nínú, àyè tó wà. Ó lè bá pípé tí ó bá ń gbé bá ti tẹ́lẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìmọ̀nà pẹ̀lú àwọn. náà ẹni òbí yóò ṣe é kọ́ ọkọ ọmọ rẹ lè kú kó dà tọ́ máa tọ́ máa kú bí àgbà ọmọ rẹ lè àgbà ó fi bẹ̀rẹ̀ ó lù. tí kíkà lọ́rọ̀ rẹ̀ lórí ládàá ọ̀kẹ́lẹ́ wà bẹ́ẹ̀. bóyá wọn lọ́wọ́ àwọn ọ̀dọ́ tó ti ní mẹ́ta ọwọ́ yá pé ọlọ́wọ́ ọ̀dọ́ àlọ́ lórí lọ́wọ́ ní sábà pé kí mo rí ìdílé ẹ̀dá lórí mi ìjẹun. èyí yẹ kí wọ́n kàn yọ̀ wá ẹ̀ lórí ìgbìmọ̀ báyìí ní ìgbà